بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سار على دربهم إلى يوم الدين عن ابن عباس رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عنده عشر حسنات إلى سبع إلى سبعمائة ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة رواه البخاري ومسلم في صحيحيهما بهذه الحروف لين دوبي وفو الله وبا سبحانه وتعالى وبا تيولا رجل أرولوا وقجو جري كسي كيرا تيولا رفنش الله محمد صلى الله عليه وآله وسلم بكنا أتون رولوا ويونو راتي كيرا كباشي فنقو بو látọjú ayé àná Muhammad sallallahu alaihi wasallam tí ń tẹ̀lé agbárin tó ń ṣe ọlọ́run bá fi kalẹ̀ tí ń jẹ́ lánàá títí dòjú alkiyama ọlọ́run kó sì mi àti yín tẹ́ ń gbọ́ wa lásìkò yìí kó ṣe wá nìkan nínú àwọn tó lè máa tẹ̀lé agbárin àná Muhammad àti ìlànà àwọn sàhábà rẹ̀ hadith 37 hadithi hadith 37 ó ní ọpọ́n tó sókàn ní àsálẹ̀ tì ní hadith yìí yadullu dalalatan wadiha ala fadlillahi ta'ala wa rahmatih bàbá bẹnulé hadith náà tí adàrù fún ṣàlàyé rẹ̀ fún wa a rí pé ń tọ́ka ìtọ́ka tó hàn lórí ọlá ọlọ́ọ̀mọ́ subhanahu wa ta'ala àti ìkẹ́ rẹ̀ fáwa ẹrúsìn rẹ̀ kọlọ́n já mọ́ láàrin àti ìkẹ́ rẹ̀ lórí wa ọlá ìjọkùn ṣoṣo ọlọ́run hadithi ìkan nínú àwọn sọ̀hábí àná muhammad sallallahu alaihi wasallam táàmà sí abdullahi ọmọ abbas àtúnwà tí bàbá rẹ̀ alá abbas ọlọ́run kó bá yọ́nú sáà méjèèjì abdullahi ló gbà rífi wá látòdù ń ṣe ọlọ́run sallallahu alaihi wa alihi wasallam ó ń ṣe ọlọ́run náà tí wọ́n gba hadithi yìí látọ̀dọ̀ rẹ̀ ó fúnra rẹ̀ kó sọ́ọ̀ òun náà tún gbà á gẹ́gẹ́ bí ẹgbà wá ọ̀rọ̀ látọ̀dọ̀ olúwa rẹ̀ ọba tó lára ga jùlọ ọba tó gbọngbọ́n tí túmọ̀ sí pé hadith yìí wọ́n a máa pè ní alhadithu alqudusi alhadithu alqudusi ìyẹn ni wípé ọ̀rọ̀ kan ni látọ̀dọ̀ olúwa wa subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́run ò sọ̀rọ̀ yẹn kalẹ̀ sínú Qur'an débi tá lè pè ní Qur'an kàkà bẹ́ẹ̀ ooru wúyẹ́ lẹ́mì gẹ́gẹ́ bí inspiration sọ́kà náà Muhammadu ní sallallahu alaihi wasallam anábì kó sọ fúnra rẹ̀ mọ́lọ́run bá ti sọ sí nínú ẹ̀mí tọ́lọ́run bá sọ ọ̀rọ̀ yẹn sí nínú ẹ̀mí pẹ̀lú èdè lárúbáwá tọ́lọ́run bá fi sọ kalẹ̀ sínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ òun náà ló fi gbé e jáde fáwọn sọ̀hábà òun náà làwọn sàábà fi kọ́ kalẹ̀ so wá ìpẹ̀rù nǹkan nìní alukur'an torí kò wá látọ̀dọ̀ olúwa subhanahu wa ta'ala through malaku jibril alayhisalam èyí tí ọlọ́run bá máa ń fi kùránù ránṣún sí ọlọ́run sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ó wá láti inú ẹ̀mí ni látọ̀dọ̀ na fi ń pè hadith yẹn ní alhadithu alqudusi a ti ṣàlàyé àwọn hadith kan síwájú tí wọ́n rí bẹ́ẹ̀ ibẹ̀ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí àwọn significant differences tí ń bẹ nínú Qur'an àti hadith anam àti hadith al-Qudsi ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì bó ṣe já sí pé bá ti lè fi Qur'an kírun lórí irun táàkì fatiha táàmù sọ́rọ̀ mi tó bá tún rọ̀ wá lọ́rùn táàkì lórí irun a lè kí alhadith al-qudusi lórí ìrun bẹ́yàn bá ké bẹ́ẹ̀ bàtìlà ìrun náà bàjẹ́ gẹ́gẹ́ bí alimamu nawawi rahimahullah ta'ala bí wọ́n ṣe nàrètì consensus àwọn àwọn àfàlè lórí wípé ní bá fi alhadith al-qudusi tó bá fi kírun ìrun náà kò lálàáfíà ìrun tó bàjẹ́ ní tó kò ṣe Qur'an àmọ́ níbi ká gbàgbọ́ ayé rẹ̀ ká sì lòó kò yàtọ̀ sí Qur'an bó ṣe já sí pé àwọn àhàdísì tó kù náà tó ṣe ọlọ́run kẹ kanlẹ̀ sọ fún ara rẹ̀ náà níbi ká lò ó wọn ò yàtọ̀ sí Qur'an àdísì ló di ibi níbi ká lò nínú ẹ̀sìn lílò rẹ̀ yàtọ̀ sí Qur'an so lílò àdísì mọ́ Qur'an yẹn náà ní gbé gbólóhùn tá a máa sọ wípé ashhadu an la ilaha illallah wahdahu واشهد ان محمدا عبده ورسوله ìlò Qur'an al-Karim kí a sì ìlò hadisa na Muhammad sallallahu alaihi wasallam tí ń jẹ́ súnnà rẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí náà ní túmọ̀ wípé ìjẹ́rìí tí yẹn ń jẹ́rìí pé kò sí ọlọ́run ọba míì tó yá jọ́sìn fún ju ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ ọba tí ìjọ tí mùsùlùmí bá ti ń sòpinyà láàrin Qur'an àti hadith anabi níbi lílo àwọn méjèèjì náà ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí ń sọ ní wípé ọ̀rọ̀ anabi ò tó nǹkan nú ẹ̀sìn ajá sí wípé testimony àti testification tó ń bí ẹ̀ nípa náà Muhammad sallam ajá pé kò rí bẹ́ẹ̀ lẹ́mìí rẹ̀ so ló fi pé mùsùlùmí òdodo níbi lílo alukur'an àti sunna náà Muhammad sallallahu alaihi wasallam kò gbọdọ̀ ṣìyàtọ̀ láàrin méjèèjì bó ti wulẹ̀ ọmọ Nam hadith 37 yìí, Allah subhanahu wa ta'ala, ó ṣàlàyé da fún ṣe ńlá rẹ̀ sallallahu alaihi wasallam, ó ní, Inna Allah kataba al-hasanat wa sayyi'at. Inna Allah kataba al-hasanat wa sayyi'at. Ó ní dájúdájú Allah, ó kà kọ́ọ̀lẹ̀ dáadáa, ó sì kà kọ́ọ̀lẹ̀ aburú náà thumma bayyana dhalik lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala ó wá ṣàlàyé èròǹgbà rẹ̀ lórí bó ṣe kọ dáadáa kalẹ̀ àti bó ṣe kọ àkọsílẹ̀ aburú náà Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú, faman hamma hasanatin ẹni bá èmù dáadáa kan ẹ̀rí kan bẹ̀rún. Faman hamma hasanatin ẹni bá gbèrò dáadáa kan tó nílẹ̀ ní tó fẹ́ ṣe falamiya amelha àmọ́ kò ráǹfààní àti ṣe àmọ́ ní intention pò ń fẹ́ ṣe katabaha Allahu indahu hasanatan kamila lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run kọ àkọsílẹ̀ dáadáa ẹyọ kan tó pé pérépéré tẹ́lẹ̀ ti ṣe yóò kọ kalẹ̀ fún ẹni yìí ó ṣe dáadáa tó ń ti rí pé ẹni ò àti ṣe ṣùgbọ́n ó gbèrò rẹ̀ ó lè ròǹgbà kó ń fẹ́ ṣe dáadáa kan yẹn ṣùgbọ́n kò ráǹfààní àti ṣe tó ti bẹ́ẹ̀ ọlọ́run bá ti kọ àkọọ́lẹ̀ kó ṣe dáadáa ẹyọ kan ó ti kọ́ lákọọ́lẹ̀ fún níwájú rẹ̀ wàìnhàmẹ̀bíhà tó bá gbèrò dáadáa kan yẹn fàìnílàhà ó ráǹfààní àti ṣe dáadáa kan yẹn katabaha Allahu indahu ashru hasanatin ila sab'i mi'ati dhifin ila ad'afin kathira so ti ṣe ná ní yọ kan ṣoṣo tó ṣe yẹn ọlọ́run wàá kàkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wípé ẹni yìí ó ti ní ládá mẹ́wàá níwájú èmi ọlọ́run torí tó ṣe dáadáa yọ kan látòrí mẹ́wàá yẹn náà ó tún lè lọ bí àdìpèlé seven hundred ọgọ́rùn-ún méje tọ́lọ́run ládá fún un kódà ilẹ̀ béèyàn bá gbèrò dáadáa kan tọ́lọ̀ sì ní kó ráǹfààní àti ṣe yóò gbà ládá náà àwọn àjọ ọlọ́run bá nìyẹn rẹ bá tún wá dáadáa lórí dáadáa kan tó ṣe yẹn ládá mẹ́wàá yẹn lè padà di ọgọ́rùn-ún méje ládá tàbí kó ti ẹ̀dì lọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ kó mọ́ ló ń kà nínú ládá tí ó gbà àwọn ọlọ́run lórí dáadáa ẹyọ kan tó gbèrò àti ṣe tó sì náà àǹfààní àti ṣe wàníhàmà bí sẹ̀yí ẹ̀tìn èèyàn bá wá gbèrò aburú kan lẹ́ni tó fẹ́ ṣe sọmọlàkejì rẹ̀ àbí tó fẹ́ ṣe náà síra ara rẹ̀ náà ni falamiya amẹ́lìta àmọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wá ṣe katabaha Allahu indahu hasanatan kamila Allahu akbar Allah subhanahu séèyàn náà sa ni wá fàyínà ṣayẹ̀tọ́ náà yajri min bani adam majra dam gbogbo ibi tí eje máa ń gbà fi ń fúlò n'inu wọn wa gbogbo oju wo ibi tẹ́jẹ̀ tí máa ń gbà fúlò yẹn gbogbo awon veins yẹn ni ṣẹ̀tọ́nù fi ń gbà wọ́ wa sọmọ ẹ̀dá yẹn ò lè là nígbà míì níbi kó da sọmọ làkejì rẹ̀ àbí ẹ tó rò síra rẹ̀ pé láyé ti so òun fẹ́ gbé poison jẹ òun fẹ́ lọ kán ludò ó ti rò aburú síra rẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ó rò sọmọlàkejì rẹ̀ ẹ wò bó ṣe lọ bí kí n tọ́ sí gba kó ẹ rí ọmọ rẹ̀ tí ń sọ ọmọ ìdùnnú kó sì kú ẹ rí rẹ̀ sì fò sánlẹ̀ kó mọ̀ níyàwó má ẹ rí kọ́kọ́ rẹ̀ sì kú lójú kó gbogbo àwọn èrò tí ò dá bẹ́ẹ̀ ó wá wáyé èèyàn wá ti sẹ́tọ̀ bó ti ń wáyé sẹ́ni èèyàn náà lè sọ pé ah, a'udhu billah ọlọ́tún wá kọ́lẹ̀ pé oníládà kan tó pé iwájú wàìnà ha tẹ́yìn bá wá gbèrò tó bá gbèrò aburú yẹn fàánìlà ha ó sì implement aburú yẹn ó execute ẹ̀ ó rèrò aburú séyàn ó sì ṣẹ́tọ̀ ó sì ríṣe òré ìwà burúkú nǹkan bóbìnrin ṣe ṣìnà lóbìnrin olóbìnrin ó sì rí bá ṣe ṣìnà lọ́mọ ọlọ́mọ tó yẹ kó lọ gbàyọ̀ǹda lọ́wọ́ àwọn òbí rẹ̀ ńlé kó tó fẹ́ sílé ó lérò kó fẹ́ máa befriend ẹ̀ kún lóun bá ṣe ṣìnà ó sì rí ṣe ṣìnà ó lérò arúgbó fẹ́ mutí ó sì rọ́tí mu gbogbo àwọn ìwà aburú bẹ́ẹ̀ sì rí carry out ọlọ́run kọ àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ kan péré lọ́lọ́run kọ̀ tó bá lérò aburú tí ò padà wá ṣe ọlọ́run kọ dáadáa kan fún tó bá lérò aburú tó sì ṣe ọlọ́run kọ ẹ̀ṣẹ̀ kan péré fún jogi ìtumọ̀ àdìsí yìí lọ sí ìfọ́síwẹ́wẹ́ àdìsí yìí nítumọ̀ rẹ̀ kó tó wípé a wá mú kan sí kejì tààrẹ̀ yìí nínú Allah subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ nínú hadith yìí wípé òun kọ aburú lẹ̀ òun sì kọ dáadáa lẹ̀ nítumọ̀ wípé gbogbo ń tọ́mọ̀ ẹ̀dá yóò máa ṣe láyé níran ọmọ ẹ̀dá èèyàn òun bá ti kọ́ ọ́ lẹ̀ o bá jọ dáadáa tọ́mọ̀ ẹ̀dá bá ṣe é ti ń bẹ nínú tóun kọ sínú lọ́ọ̀sì mahfuz tóun ọlọ́run ọba ò ní yí àdéhùn wọ́n fún níṣẹ́ ládàá rẹ̀ ẹni bá sì ṣe aburú tí ń bẹnú àkọsílẹ̀ ní lọ́ṣìl mahfuz tí wọn ọlọ́run bò ní iye àdéhùn pé òun kọ́lẹ̀ ìtumọ̀ wípé ọlọ́run bá ti kọ̀ kọ́lẹ̀ dáadáa àtàìdáa nìyẹn títúmọ̀ sí wípé nínú tọ́lọ́run ti kọlá kọ́lẹ̀ nínú àlọ́ṣìl mahfuz onípẹ́ ní bá ṣe dáadáa àkọlẹ̀ ti ń bẹ fún pé máa kọ ẹ̀san pé máa fún lẹ́san rẹ̀ ẹni bá sì aburu aburú àkọọ́lẹ̀ tí ń bẹ tọ́lọ́wọ́n bá ti kọkalẹ̀ sínú al tí ò ní parẹ́ láyéláyé wípé wọn lọ́wọ́ sì máa kọ aburú tẹ́niyẹ náà bá ṣe òun ó kọọ́lẹ̀ fún títúmọ̀ sí wípé ẹ̀dá ṣe dáadáa kò sí tí ń pọ́lọ́wọ́n bá ẹ̀dá sì ń aburú kò sí tí ń jọ pọ́lọ́wọ́n bá ọlọ́run kọ́ lẹ̀ o eléyìí láti fi rí gbọ́yé wípé lára àwọn ìsọkúsọ tí ń gbòde ẹnu àwọn kan tó ń gbà parí àwọn súnmọ́ ọlọ́run ju gbogbo ẹ̀dá yòókù lọ òun ni ká máa sọ nígboro ẹnu wọn pé gbogbo ohun tó bá wù káwọn ṣe ọlọ́ọ̀bọ̀ ò ní bí àwọn àwọn èèyàn ń tẹ́tí sírú wá sí i wọ́n sì ń gbọ́ àwọn èèyàn sì ń gbà á gbọ́ pé bẹ́ẹ̀ náà lórí táwọn kan ń bẹ nínú àwọn ẹ̀dá ní mùsùlùmí tájọ ń sin lọ́hùn lábẹ́ islam gbogbo ibi tó bá wù kí wọ́n kù sí gbogbo ọwà abú tó bá wù kí wọ́n wù ọlọ́run bá ti sàánú àwọn kò ní bí wọ́n ara ò ara ò ọlọ́run kọ́ ọ́lẹ̀ tó dídí ní bẹ̀ẹ́nù àkọsílẹ̀ tó gbogbo tí bá jáburú tẹ́dà bá ṣe wọ́n kọ́ ọ́lẹ̀ gbogbo tó bá jẹ dáadáa tẹ́dà bá ṣe wọ́n kọ́ ọ́lẹ̀ ẹnu wípé aláburú tó sáburú tó bá ti túmbá kíkọ́ ọ́lẹ̀ tọ́lọ́ bá ti kọ́ ọ́lẹ̀ tẹ́lẹ̀ yẹ ọlọ́run wà parẹ́ fún un ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ní faman hamma bi hasanatin ẹni bá gbèrò tó sọ wípé ill thought ló kàn wá sẹ́ni ẹ̀ ó kàn gbèrò àwọn ọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ inú ọkàn nkèsí ọ̀rọ̀ aburú ó kàn gbèrò pé ọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ inú ọkàn tó bá ọlọ́run bẹ̀rẹ̀ fi ìyá rẹ̀ gbá èèyàn mú kí sí kó ládàá fún kí n kàn wáyé kàn rú yẹnu ẹ̀mí èèyàn ṣùgbọ́n famanhamad hasana ẹni bá kan lẹ̀ ní azmo ó ní determination ó ní intention pé òun fẹ́ ṣe nǹkan kan ṣùgbọ́n takasala wà lẹ́mìíyẹ fààl àìrójú padà wá bá ó padà wá rojú ó kọ́lẹ̀ kò wá ráfàní àti ṣe máa ìyẹn ni ọlọ́run bá ń sọ nínú hadithi yìí katabaha Allahu indahu hasanatan kamila lọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run sì fukọ̀ dáadáa ẹyọ kan péré péré ládàá àwọn òpè ọlọ́run fi sẹ́lẹ̀sàn rẹ̀ alẹ́rẹ́ tí ó sì béèrè wípé bó ni ọlọ́run subhanahu wa wá a wá kó tó wá di ládá wájú ọlọ́run ọba ni àti bẹ́yìn òṣìṣẹ́ rẹ̀ àwọn afáàní èsì lórí ìyẹn ni wípé yusabu alala azmi wa ma'a niyyati sadiqa tuktabu hasanatan kamila wọ́n ni wọ́n á san lẹ́san lórí ìpinnu ọkàn tó ní láti ṣe dáadáa tó ní ẹnu wípé kò ráǹfààní àti ṣe kílẹ̀ rí eléyìí wọ́n ní ká mọ̀ dájú ẹni bá gbèrò dáadáa tó sì pinnu ọkà ti ṣe sùmọ́kò ráǹfààní ti ṣe a máa ń ní ojúpọ̀nà bí mẹ́ta ojúpọ̀nà àkọ́kọ́ àyẹ̀sẹ̀ àbí àsìbáàbìhà walakin lámìyùtìríkìhà ẹnìyẹn gbìyànjú gbogbo okùnfà eré tó lè sá láti fi ṣe dáadáa yẹn ó sá ṣùgbọ́n rẹ̀ ò ní tẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò gbà ládàá rẹ̀ ẹ̀rí eléyìí ni wípé Allah subhanahu wa ta'ala wọ́n ní wa man yakhruj min baytihi muhajiran ila Allahi wa rasulihi thumma yudrikuhu al-mawt faqad waqa'a ajruhu 'ala Allah wa 100 gbogbo ẹ̀ ń tó lérò kún fẹ́ ṣe jíra lọ sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n sì fẹ́ ṣe jíra lọ bó ń ṣe ọlọ́run alẹ́sọ̀dá tó sẹ́ra nígboro Madina ikú padà wá ka mójú ọ̀nà kò ráǹfààní àti dé Madina gan tí kú fi dé ba lójú ọ̀nà ládàá rẹ̀ ń wájú ọlọ́run ó ti di ń tọ́lọ́run ọba ó kọ́ fún torí pé ọlọ́run ọba ń kọ́ ọba aláforíjì ọba oníkẹ̀yìn bẹ́ẹ̀ náà ni ẹ̀dá tí ń gbìyànjú tí ń sáré tètè tètè pé òun lọ mọ́ṣáláṣí ó fẹ́ lọ kírun ọ̀ràn àyàn tí ó dúró kí pẹ̀lú imam lẹ́yìn yẹn ìgbà tó dé mọ́ṣáláṣí ó padà gara kò lè kírun yẹn lórí ìdúró mọ́ àbí wọ́n tẹ̀ síjọ bẹ̀rẹ̀ lórí ìdúró náà bóyá mọ́mú padà wá ń kírun tó sì gùn mọ́mú kí ó pẹ́ lórí irun kò sì lálàáfíà rẹ̀ mọ́ láti lè gbé ó wá irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run láadáa tó kírun lórí ìdúró fún torí pé ti síwájú. ó sì sáré tọ̀ ṣùgbọ́n gbọ́n àǹfààní àti ṣe mọ̀ ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì àyẹ̀húnmọ̀ bilhassanati wà yá àzìmà ha wà láàkín yẹ ha lè hassanati afdọ́là minha فهذا يثاب ثواب الحسنة العليا التي هي أكمل ويثاب على همه الأول لحسنة الدنيا ودليل ذلك أن رجلا أتى إلى النبي صلى الله عليه وسلم حين فتح مكة وقال يا رسول الله إني نذرت إن فتح الله عليك مكة أن أصلي في بيت المقدس فقال صلها هنا فكرر عليه فقال له شأنك إذن فهذا انتقل من أدنى إلى أعلى وجدنا كجي tó fi lè wáyé fọ́mọ ẹ̀dẹ́yàn tí ó gbèrò dáadáa tí ó wà ní ráǹfààní àti ṣe tọ́lọ́sì kọ́ ládàá rẹ̀ kalẹ̀ fún gbígbà fún ti ṣe oníkẹ́dà ní àníyàn dáadáa láti ṣe kó sì ní ẹ̀mí àti ṣe dáadáa yẹn sùnmú padà wá gbé dáadáa yẹn jùlẹ̀ kò ṣe mọ́ rí dáadáa míì tó tún ní yẹn lọ ju tó fẹ́ ṣe tẹ́lẹ̀ lọ tọ́lọ́run fún ládàá lọ yẹn lọ́lọ́wọ́ bá fún ládá ṣe tó kọ́ ní àníyàn lórí rẹ̀ tẹ́lẹ̀ yẹn ládá rẹ̀ ló nǹkan èyí tó padà wá padà wá lọ ṣe dáadáa yẹn ju tàkọ́kọ́ lọ ìlọ́lọ́wọ́ bó fi wá san rẹ̀ tí wọ́n já sí pé rẹ̀ padà wá pé pérépéré ju tó yẹ kó rí níbi dáadáa tó ní àníyàn lé lórí lọ tí ò padà ṣe ẹ̀rẹ́ eléyìí ń alhaṣu sakiyudin bun daqiq al-eid wọ́n ní hadith sàfẹ́ káyé tó fẹ́ jẹ́rìí lórí ta sọ yìí fúlálàfíà wọ́n ní arákùnrin kan wá bó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tó ń ṣe ọlọ́run kún ká mákàtà wọ́n ní wọ́n ṣe ọlọ́run wọ́n sì lérí wípé bọ́lọ̀ má bá ilé sí mọ́kà fún ọ tó padà rí mọ́kà gbà kú lọ́wọ́ àwọn kèfèrí tí mọ́kà bí ìlú islam tó di islamic state ah ń lọ nílé ọlọ́run abọ̀wọ̀ kẹta tí ń bẹ ma lọ kírun bẹ̀ ń ọlọ́run wá ní ah, sọ́lẹ̀ ha kò ní ìdìpọ̀ ṣẹ̀ tó ń lọ sí man àti palestine man kú kírun rẹ̀ ń bí nígboro mọ́kà yìí náà kírun rẹ̀ ní kaaba arákùnrin sábẹ̀rẹ̀ sí ń tọrọ yín rí pìtì fànàbí àní tí mo gbà lérò ní àní tí mo gbà lérò ní ní tó bá rọ̀ ọlọ́run sínú so arákùnrin náà padà wá kírun yẹn ní gbòòrò mọ́kà a se mọ̀ wípé bẹ́ẹ̀ ni ile ọlọ́run abọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yi ọlá ti ara wọn jura wọn lọ ọlá ti ń bẹ fúnlé ọlọ́run ọlọ́run ọba tí ń bẹ ń je mọ̀dínà tó jẹ́ muhammad sallallahu wa alihi wa sallam fún ọlọ́run ọba tí bẹ́ gbòrò Madina tó ń ṣe ọlọ́run bá kọ́ sallallahu alaihi wa alihi ọlá fún ojú ọlá tí ń bẹ fún ilé ọlọ́run bá tí ń bẹ ní Palestine lọ arákùnrin náà padà wá sí Maka mọ́sálásí ọlọ́run gbòrò Maka kò lọ sí Palestine mọ́ bẹ́ẹ̀ àníyàn tó sì ní tẹ́lẹ̀ àníyàn ti Palestine lónìí ojúbọ̀nà kẹta مثل أن ينوي أن يصلي ركعتي الضحى فقرأ عليه الباب أحد أصحابه وقال له هيا بنا نتمشى فترك الصلاة وذهب معه يتمشى فهذا يثاب على الهم الأول والعزم الأول ولكن لا يثاب على الفعل لأنه لم يفعله بدون عذر وبدون انتقال إلى ما هو أفضل wọ́n ní oníkéèyàn gbé iṣẹ́ eré yẹn tó fẹ́ ṣe yìí tó láníyàn rẹ̀ yìí kó gbé jùúlẹ̀ takáàsùlàn nítọ̀lẹ̀ hmm, nítòròjú lápòjúwe èèyàn ti ní àníyàn pé òun fẹ́ kí náfìlà méjì ní dùhà tẹ́lẹ̀ kódà ó ti lè ṣeéṣe kó ti sàlùwàlá lẹ́ẹ̀fẹ́ sígbà yẹn ìkànnà àwọn ọ̀rẹ́ bá wọlé tọ̀ èyí ò bá sálámà bó ti sálámà lágbára já fèrè jáde já stroh jáde ló bá gbèrò ńlẹ̀ ni ò bá kí náfìlà yẹn má ó bá jáde pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ wọ́n ṣeré jáde lọ. Allah subhanahu wa ta'ala yóò san lẹ́sìn èròǹgbà rẹ̀ tàkọ́kọ́ àti ìpinnu àkọ́kọ́ tó kọ́ ní lórí tó fẹ́ ṣe yẹn ṣùgbọ́n lọ́bọ̀ ní san lẹ́sàn lórí iṣẹ́ yẹn torí kò ṣe iṣẹ́ yẹn ẹ̀wọ́n máa ṣe iṣẹ́ yẹn wá nìyí kò ní jẹ́ ní excuse fún lábẹ́ ẹ̀sìn so àmọ́ Ọlọ́run san lẹ́sàn ládá àmọ́ kò ní san lẹ́sàn Ọlọ́run san lẹ́sàn àníyàn san lẹ́sàn iṣẹ́ yẹn torí kò ríṣẹ́ yẹn ṣe eléyìí jẹ́ àlàyé lórí faman hamma bi hasanatin falam ya'malha katabaha Allahu 'indahu hasanatan kamila tó jẹ́ sẹ́ńtẹ́ǹsì ẹlẹ́ẹ̀kejì nínú hadisi yìí jumla ẹlẹ́ẹ̀kẹta ó sì sẹ́ńtẹ́ǹsì ẹlẹ́ẹ̀kẹta wa in hamma biha fa'amilaha náà bá wá ní èrò dáadáa tó lérò tó ní àníyàn kó n fẹ́ ṣiṣẹ́ rẹ̀ tó sì ráǹfààní àti ṣe ọlọ́ọ̀bọ̀ òfin ńlá dá mẹ́wàá lè lórí ọpẹ́ ni fúlọ̀ lórí eléyìí ẹ̀rí tí ń bẹnu Kùránì nínú eléyìí olọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ̀ ń sọ wípé man jaa bil hasanati falahu ashru amthaliha ẹni bá ṣiṣẹ́ dáadáa kan ọlọ́run fún ńlá dá ìlọ́kù mẹ́wàá rẹ̀ wa man jaa bis sayyi'ati fala yujza illa mithlaha àmọ́ ní bá ṣiṣẹ́ aburú kan ọlọ́ọ̀bù ò ní san ji kò ní jí ìyà a aburú yẹn àyàfi dèédé sáburú tó ṣe irú rẹ̀ náà ni ó gbà lẹ́sẹ̀ wájú ọlọ́run wọ́n hùn láàyè ìlàmọ̀ọ́n ìran ọmọ ẹ̀dá èèyàn gbogbo ẹ̀dá èèyàn kò sẹ́ tí wọ́n bò sí níwájú ọlọ́run subhanahu wa ta'ala yìí ń bẹ ní 160 sẹ́ńtẹ́sì tó tẹ̀lé ọlọ́ọ̀bọ̀ ó kọ àkọọ́lẹ̀ ládámẹ́wàá fún un àdéhùn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lélẹ́yìí ọlọ́ọ̀bọ̀ sí ní yapa àdéhùn rẹ̀ débi tọ́lọ́ọ̀bá tó ń sọ nígbè tọ́lọ́ọ̀bá tó ń sọ wípé ìlà sábẹ̀ ìní àti dọ́ìfin kódà ó lè mọ̀mọ́ lórí mẹ́wàá yẹn nìkan kó tún tó ọgọ́rùn-ún méje àdìpèlé eléyìí ń bẹ lábẹ́ fífẹ́ tọ́lọ́ọ̀bá fún iṣẹ́ ọlọ́run ọba ni kódà ìlà àdọ̀ àyànfin kẹsí ẹ̀rọ àbíkọ́ lọ́wọ́ bá tún ṣe àdìpèlé ládá fún yàn ju ọgọ́rùn-ún méje gan lọ kó mọ̀ tiẹ̀ lóye nǹkan alátẹ̀yìn ó gbà wájú ọlọ́run ni táàfi mọ̀ wípé mùsùlùmí òdodo à gbogbo ọ̀nà táàfi gbà sórí ire táàfi làwọn ayọ̀ ọlọ́run pátá ló ń ṣe ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹrú sùnà tó fẹ́ dáadáa fún tó sì gbèrò dáadáa pẹ̀lú lẹ́yìn Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú wà ní hànà bí sẹ́yí ẹ̀tìn bẹ́yàn bá lérò aburú kan falam ya'malha àmọ́ kò wá burú náà katabaha Allahu 'indahu hasanatan kamila ọlọ́bọ̀ sì kọ́lá kọ́ọ̀lẹ̀ dáadáa ẹyọ kan lódíndí ọlọ́fi kọ́ọ̀lẹ̀ fún nínú hadisi ni Allah subhanahu ala ni li'annahu innama tarakaha min jara'i in tí ó fi gbalada rẹ̀ ní wípé ọlọ́run ní ìwà aburú tó lérò pé òun fẹ́ wù tí ó padà wù mọ́ yìí ó gbé jù ú lẹ̀ tó rí bẹ́ẹ̀ ní kàkọ́ọ́lẹ̀ láàdá a a rí àwọn ìṣesí bíi mẹ́rin kan lórí sẹ́ńtẹ́ǹsì yìí bá a ṣe rí ìṣesí bíi mẹ́ta lórí sẹ́ńtẹ́ǹsì tàkọ́kọ́ ìyẹn ní pé ìṣesí èwo condition tẹ́ẹ̀dá tí ó lérò aburú tí ò sì ní ṣe tí ó tún wá gbalada wájú ọlọ́run lórí pé kò ṣe é àmọ́ ó lérò rẹ̀ kò sì ṣe é condition àkọ́kọ́ an yahumma bis sayyi'a ay oníkọ́mọ̀ ẹ̀dá èèyàn gbèrò aburú kó sì pinnu lẹ́mìí rẹ̀ nínú ọkàn rẹ̀ fẹ́ ṣàbúrú yẹn lẹ́yìn náà ó padà wá ronú ara rẹ̀ wò ẹ gbé wà pálapàla tó lóun fẹ́ wù yìí èrò tí ò da tóun ní sọmọ làkejì òun yìí àǹfààní wo lòun fẹ́ rí bẹ̀ náà kí ni tó fẹ́ bí fún níwájú ọlọ́run dáadáa fayatrukaha wa jal irú ẹni bẹ́ẹ̀ wá sí ilẹ̀ torí ẹni kódà ọlọ́run tó kọ dáadáa kalẹ̀ fún un torí pé ó fi aburú yẹn lẹ̀ àgbákò tó fẹ́ ṣe fẹ́ni tọ̀hún orí ibú tó fẹ́ ṣe fẹ́ni tọ̀hún ó wo tọ́lọ́run mọ́ aláàkó padà wá ṣe mọ́ yóò gbà ládàá rẹ̀ wájú ọlọ́run kọ̀ndíṣàn àkọ́kọ́ nìyẹn kọ̀ndíṣàn ẹlẹ́ẹ̀kejì àyàhùnmọ̀ bí sẹ̀yí ẹ̀ ويعزم عليها لكن يعجز عنها بدون أن يسعى بأسبابها ìkejì ó ní kéèyàn lérò aburú pòun fẹ́ wo aburú sẹ́dá kan àbó fẹ́ wu síra rẹ̀ náà ni ó sì pinnu ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ pòun fẹ́ ṣe é ṣùgbọ́n padà kágara kò lè ṣe mọ́ lórí wípé òun náà ò sáré rẹ̀ pòun fẹ́ ṣe é kò sáré rẹ̀ nígbà tó ti sáré rẹ̀ yẹn lónà bá kú òkúta pé òun fẹ́ wo aburú yìí fún ẹkùn ń sagbéjẹ́ mọ́wọ́ kó mọ́ tẹ̀ ṣe mọ́ irú ẹni bẹ́ẹ̀ náà yóò gba aládàá kó lérò aburú àmọ́ kò ṣe yóò gbà wájú ọlọ́run هذه هي اللي منو ترى فوا ابن ماجه اتمم احمد من مسند و يته اراكوني كان اون شلا عليه الصلاه والسلام اوفو الله بعدين بارا فراكو ين سوكي ليس لي مثل مال فلان فعمل فيه مثل عمله وكان فلان يصرف على نفسه في تصريف ماله فهذا يكتب عليه سيئه لكن ليس كعامل السيئة بل يكتب يكتب وزر نيته كما جاء في الحديث بلفظه فهو بنيته فهما في الوزر سواء ó dàbí ọkùnrin kan tó ń ṣe ọlọ́ fún wọn lábárí nípa rẹ̀ ni pọ́kùnrin a máa ń sọ wípé wò dárò mi kémi náà tiẹ̀ sì ní owó bí lámẹ́ ti lówó kémi náà máa wá lo owó yìí náà ṣe ń lò ẹn tárakùnrin sì ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí pé jẹ́ kó náà lówó lọ́wọ́ kó lè máa lò bẹ́ẹ̀ ní ṣe ń lówó yìí ẹni jẹ́ tó ṣe wípé ìná àpà ló ń nánú owó ẹ̀ ọ̀nà tí ò dá ló ń lówó rẹ̀ sí. òjíṣẹ́ náà lẹ́sọ̀rọ̀ àti ṣẹlẹ̀ ó wá ní ọlọ́ọ̀bọ̀ wà kọsẹ̀ aburú náà kalẹ̀ fẹ́ni yẹn náà tó náà ń wò pé kóun náà ní irú fi ṣùgbọ́n ládá tó aburú tó ń wà níwájú ọlọ́run lẹ́sẹ̀ kò ní dàbí ẹ̀ṣẹ̀ ẹni tó ń kanlẹ̀ sí ní owó yẹn lọ́wọ́ tó ti fi ń ṣe aburú yẹn ẹnu pẹ́sẹ̀ tó ń ó ní lẹ̀ṣẹ̀ àníyàn rẹ̀ tí ò bó ṣe wá nu mi tó ń ṣe ọlọ́run sọ wípé fáwọ́dì nìyẹ́ ti hì ọlọ́run ó ba lò pẹ̀lú àníyàn rẹ̀ tí ò dáa fàwọn mọ̀fìlì wíìzìrì sàwà ṣùgbọ́n níbi ẹ̀ṣẹ̀ àwọn méjèèjì bákan wọn rí bákan ni wọ́n níwájú ọlọ́run nàám àmọ́ ní láwùjọ tiwa náà lẹ́yìn láàmà ń lówó lọ́wọ́ ó ń gbóbìnrin ó ń ṣe ṣìnà ó ń mutí gbogbo àwọn ìwà tí ò dáa yẹn táwọn èèyàn kà fún fàájì ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lè ní àfitọ́nà bá sànú àwọn ọ̀dọ́ ló kù ní máa ń wọ̀ káwọn náà lówó lọ́wọ́ kán rọkọ̀ ńlá ńlá bẹ́kùnbẹ̀kùn káwọn náà máa fi máa dànù lúrú káàkiri kán fi máa fi láwọn obìnrin olóbìnrin lójú láti máa gbàyàwó níyàwó kán máa bá wọn sùn láti máa fi ṣe jìn láti máa fi mutí torí pé wọ́n kà kún fàájì ká wá rí inú àwọn tó bá rí bẹ́ẹ̀ kó máa ní kọ́lọ̀ tiẹ̀ sì yọ̀ǹda owó fóun bó ti yọ̀ǹda owó fún bàbá yìí kó náà tiẹ̀ sì lówó lọ́wọ́ kó náà máa ṣe fàájì kó náà máa mutí kó náà máa ṣe zìnà ẹni bá fẹ́ ẹni bá fẹ́ ṣe tí ò dáa kó òun náà lọ sẹ́wọ̀n kó kú sẹ́wọ̀n hmm. so ẹni tọ̀hún tó ti ní owó ńlọ́wọ́ tẹ́lẹ̀ tí ń lo owó tí ò dáa nì òun ti ń gba ládàáyà lọ wájú ọlọ́run ẹni pé ń gbẹ̀ṣẹ̀ lọ ọlọ́run ti ṣe àti lókun ẹni tóun wá ń lérò irú yìí ẹ̀ṣẹ̀ tí ò lè tó tẹ́ nìyẹn torí pé òun kàn sí lérò ẹ̀ lọ́wọ́ ni kò tí ì lówó yẹn lọ́wọ́ débi tí òun ó máa lówó yẹn bẹ́ẹ̀ àìwá ṣe tó rè rẹ̀ fásíbẹ̀ kó náà lówó rẹ̀ lọ́wọ́ yóò wá jẹ́ kí Allah subhanahu wa ta'ala kó kọ dáadáa kan fún un torí pé kò tí ì aburú yẹn ó kàn lérò rẹ̀ ni. alhadu salisa the first condition an yahuma bi sayyi'ati wayesa yas'a fi al-husul ولكن يعجز فهذا يكتب عليه وزر السيئة كاملة دليل ذلك قال النبي صلى الله عليه وآله وسلم إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار قيل يا رسول الله هذا القاتل فما بال المقتول أي لماذا يكون في النار قال لأنه كان حريصا على قتل صاحبه فكتب عليه عقوبة القاتل قد شلكت ó ní kéèyàn lérò aburú kó sì sáré rẹ̀ ẹ̀wọ̀n pé condition lẹ́ẹ̀kejì ó lérò aburú kò sì sáré rẹ̀ kò tí ẹ̀ gbìyànjú rẹ̀ rárá àlọ́lọ́wò ní kọ aburú lẹ̀ fún yóò kọ dáadáa kalẹ̀ fún ni àmì eléyìí ó lérò aburú ó sì gbìyànjú rẹ̀ ó sáré kí wà aburú tó ń fẹ́ wù yẹn kó ń ríṣe ṣùgbọ́n padà irú ẹni bẹ́ẹ̀ yóò gba aburú rẹ̀ tí ó olọ̀rọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ní bí mùsùlùmí méjì báyìí lè pàdé ara wọn tí wọ́n gbọ́wọ́ ọ̀dà báwọn fẹ́ bára àwọn jà falqatilu ẹni tó pààyàn nínú àwọn méjèèjì walmaqtulu àti ẹni tí wọ́n pa fi náàrù àwọn méjèèjì òjò wọ̀ náà ni qila ya Rasulullah hadha alqatil wọ́n wá ń bí oúnṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹni tó wá pa yìí kí wá lẹ́sẹ̀ ti tiẹ̀ òun náà tó wá wọná wọ́n ṣe ọlọ́run ní lè ẹ́nàwò kana harisan ala qatl sahibihi torí pé irú ẹni yẹn òun náà ń sojú kòkòrò kò ń pọmọ ìyá rẹ̀ ẹnu pọ̀ ọwọ́ tẹni tọ́n tètè dún nìtọ́n fi rí pa sọ méjèèjì òjò wọná náà ni àpèjúwe ní ìtúrè èèyàn múra ó gbéradì ó lòun fẹ́ lọ jalè bí adigun ó bá lọ gbé ó lọ gbé ó bá lọ bí fẹ́ǹsì láti pọ́n fẹ́ǹsì ń gbọ́dọ̀ bí fẹ́ǹsì yẹn ah ló bá rí pé wọ́n ṣe bí security wire sórí fẹ́ǹsì tó báyìí lóun gùn báyìí yóò gan mọ́ bẹ́ẹ̀ ni ah irú yẹn tàn pé yóò padà ní kò sọ́nà má tó ti bẹ́ẹ̀ yóò gba ẹ̀ṣẹ̀ pé olè ló jà yóò gbà níwájú ọlọ́run torí pé gbìyànjú rẹ̀ ìsìtì ẹlẹ́kẹ́ni àyẹ̀húmọ̀ ìsẹ́nu bìsẹ̀yíà ثم يعزف عنها لا لله ولا للعجز فهذا لا له ولا عليه وهذا يقرا كثيرا يهم الإنسان, يهم الإنسان للسيئة ثم تطيب نفسه ويعزف عنها فهذا لا يثاب لأنه لم يتركها لله ولا يعاقب لأنه لم يفعل ما يجب العقوبة نعم ó وما wípé ọmọ ẹ̀dẹ́yìn ń gbà yóò lérò aburú mẹ́ta kò wá ní ṣe mọ́ kìí ṣe pé tìbẹ̀rù ọlọ́run ni òun ṣe kìí ṣe pé bóyá kò lágbára àti ṣe ó kàn òun ni ò ṣe mọ́ irú ẹni yẹn kò ní ládá kan tí ó gbà wájú ọlọ́run bẹ́ẹ̀ ni kò ní ẹ̀ṣẹ̀ tí ó gbà wájú ọlọ́run irú ẹ̀ sì mọ́ sábà ṣẹlẹ̀ dáadáa kí ló dé ọmọ yẹn tí ọmọ tó kọjá lẹ́ẹ̀kan yẹn ló fẹ́ sáré tẹ̀lé lẹ́yìn kó bá sọ̀rọ̀ tó gbé lọlé tó lọ bá ṣe zìnà ni ó ní ó kàn wù ó kàn tún dìsáìdì pé òun ò ṣe ni àfá ìwọ náà ti ń gbọ́ wà sí mọ̀ nìyẹn ti ń bà yà ní ẹ̀rọ ló bá wọn ó gbọ́ wà sí kankan o kọ́dọ̀ òun lówó lọ́dún fi lè gbé lọ sóòtẹ́ àmọ́ kò kàn wún láti ṣe mọ́ni so irú ìṣesí yẹn kò ní gba láàdá wípé ó fi aburú yẹn lẹ̀ torí tọlọ́hun bẹ́ẹ̀ ni kò ní jìyà nígbò sí kò padà ṣe á rí pé déédéé lọ́lọ́run bá كتبها الله عنده حسنة كاملة أي إذا تركها لله عز وجل aburú tẹ̀dá ń gbà lérò tí ò padà wá ṣe mọ́ tọ́lọ́hún wàá kọ ládàá kan kalẹ̀ fún laburú téèyàn ò ṣe mọ́ sì torí tọ́lọ́hún àmọ́ tó bá ṣe wípé ẹ̀dá ò ṣe mọ́ sì torí pé kò kágara ni àbí torí pé bóyá àbí ó kò wù ní ò ṣe mọ́ ó lè mú gbàládà wájú ọlọ́run ṣùgbọ́n aburú téèyàn fẹ́ ṣe tẹ́rọ ọlọ́run wá bá á subhanallah bó bá filẹ̀ tí ò bá ṣe mọ́ ọlọ́run ò ní kọ ẹ̀sẹ̀ ilẹ̀ fún lẹ́yìn náà ọlọ́run tó wá kọ dáadáa kalẹ̀ fún yóò tún gba aládàá kan wájú ọlọ́run wọ̀nà hàmà bíhà fàmílàhà kàtàbàhà lọ́wọ́ fẹ̀yí ẹ̀ta wà sídà àmọ́ tẹ̀yàn bá lérò aburú tó sì ṣe ọlọ́run wá kọ ẹ̀sẹ̀ kan péré fún ẹ̀rí eléyìí ni wípé kàtàbà rabbukum ala nafsihi rahma nù suratul verse 54 Allah subhanahu wa ta'ala ni èmi ọlọ́run ọba mo ṣe ní àkọọ́lẹ̀ ọ̀ranyàn lé ara mi lórí wípé n ti ń jẹ́dẹ́kùn ti ń jẹ́dẹ̀ra ọlọ́run mọ̀ ti fún yín kíyà tó tẹ̀lé eléyìí bẹnu Qur'an hadisi mi náà tún wá wá kudu sí bákan náà tí Allah ń sọ wípé dáúdájú èmi ọlọ́run ó gba ìkẹ́ ọlọ́run ọba ló yí ọ̀nà tí ò ṣeé kà ti ṣáájú ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ fẹ́dá oore rẹ̀ fẹ́dá ti pọ̀ lọ́dọ̀ wa púpọ̀ ó ti gbígbà pé yóò bínú ẹ̀ kan sọ ọlọ́run ọba ẹ̀sọ́ bá tó rorò débẹ̀ náà ni tẹ́dà báyìí lè ṣe tọ́lọ̀ bá fi bínú sí ìyàn ee ee ó léwu púpọ̀ ìkẹ́ ọlọ́run ọba ó gbòòrò ó sì fẹ̀ ló fi ṣe pé ní táàmù wù níwà ọ̀rọ̀ táàmù sọ ìrìn táàmù rìn tí ó mọ̀ mú kẹ́ ọlọ́run bá wa ló yá máa ṣe نعم الإمام النووي عليه رحمة الله ولي فانظر يا أخي وفقنا الله وإياك ọmọ ìyá mi já ronú sọ̀rọ̀ yìí kọ́lọ̀wọ́n bá subhanahu wa ta'ala kó fi mi àti yín kó fi wá sí kún gẹ́ dáadáa ìlà àwòfíìmì lutfillahi ta'ala káwòye sí àánú ọlọ́run ọba bó ti tóbi tó wa ta'ammal hadhihi al-alfaz kó sì já wòye sí àwọn gbólóhùn èyí tọ́lọ́run ọba lò nínú àyà yìí

bitakiri wa shiddati na ibe biha ọlọ́run bá ti fi ń ṣe èyàn fi rinlẹ̀ àti bá ti kó nǹkan yẹn sọ́kàn tó sọ wípé níbi aburú tẹ́dà bá ṣe níbi aburú tẹ́dà bá gbà lérò tí ò sọ wípé òun ó kọ dáadáa nǹkan kalẹ̀ fún ó túmọ̀ sí wípé dáadáa yìí yóò pè tó bá wá ṣe aburú kan náà fi àmọ́ tí ò bá ṣe ọlọ́run kò dáadáa kalẹ̀ fún sẹ́rí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí ó fẹ́ràn wà púpọ̀ ni fa'ákàrà tẹ̀kẹ̀rẹ́ láhàbẹ̀ wàhídà ọlọ́run bá subhanahu wa ta'ala ní tó bá ṣe gbèrò aburú kan tó sì ṣe ó sì fi wípé aburú kan náà unlike tó bá ṣe wípé dáadáa kalẹ̀ yẹn bá ṣe dáadáa àbí kó fi gba ọgọ́rùn-ún méje àbí kó fi gba àdìgbèlé àdìgbèlé ẹ̀sán tí ò tẹ̀lé ló ń kà àmọ́ níbi tí níbi taburú ọlọ́ọ̀bọ̀ ò ṣe fínrinlẹ̀ kò emphasize wípé ẹ̀sẹ̀ tó kọ́ lẹ̀ yẹn pé yóò pè pérépéré ó kọ́ kọ kan lẹ̀ ni kò ní yóò pè pérépéré àmọ́ níbi tí dáadáa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ní yóò pè pérépéré tí ń wípé fi ọwọ́ ìyá rẹ̀ gbẹ́dàá mú ìkẹ́ ti pọ̀ falilahi alhamdu wal minna tọ́lọ́wọ́n bá lọ́pẹ́ o tọ́lọ́wọ́n bá nìrìgún subhanahu la tuhsa sana'an alayk allah akbar subhanahu la nuhsi sana'an alayk mímọ́ ìwọ ọlọ́run ọba ìwọ tí wọ ọlọ́run táà lè sóyó nǹka ní tí ń jẹ́ ẹ̀yìn rẹ fún bàbá lè so àbẹ́lọ́ subhanahu wa ta'ala kó gbalẹ̀ ní ìbádà fún wa tó bá di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run á tẹnubọ ọ̀rọ̀ nípa àwọn àǹfààní àti àwọn ẹ̀kọ́ lóye bí yíta lè rí kọ́nú hadith 37 tí a àlàyé ìtumọ̀ rẹ̀ tán ní alẹ́ yìí títí dọjọ́ náà àti tayọ ọjọ́ náà kọ́lọ́n kó sọ ẹ̀mí wa kó sọ ẹ̀sìn wa kó sọ wà wa kó sọ gbàgbọ́ wa la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk